لا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أشهد وخرجت تفسير القرآن في مصدر التقوى لدى وباء فضيلة الشيخ عبد الوهاب فرحان èyí tí Asabul Foundation wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ a tó bẹ̀rẹ̀ fún tó bẹ̀rẹ̀ tàbí gẹ́gẹ́ bá ṣe máa ń gba ìbéèrè wọlé ìbéèrè àkọ́kọ́ béèrè pé ẹjọ́ tọ́ ọkọ àtìyàwó tó ti bímọ mẹ́rin fúnra wọn tó wọn ti so ìbí ẹ̀jẹ̀ ó tọ́jú ìyàwó bẹ́ẹ̀ kó mọ dáná fún ọkọ. alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah wala hawla wala quwwata illa billah. gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè ìbéèrè yóò lè má wà lọ́dọọdún kódà mo rántí pé prógráàmù yìí gan-an wọ́n ti dáhùn sọ́ọ̀tì àwọn ọmọ yìí ìbéèrè bẹ́ẹ̀ tó ti wá wáyé ṣe rí in tí a rọ àwọn èèyàn wa ní pé tí wọ́n tètè lọ rí in tí wọ́n ń ṣe láàrin ara wọn yẹn ó burú ju ó dáná fún kò dáná fún un gbàwẹ̀ lọ èyí tí ẹ̀ ń ṣe láàrin ara yíyùn ọmọ àkíní ẹ̀ẹ́sù jìjì ọmọ àkejì mẹ́ta mẹ́rin àlèlẹ́yìn yẹn tí ń sì máa fa ìbínú ọlọ́run ẹ̀ ń ṣe tọkọtìyàwó rárá àwọn wá dáná fún kò dáná fún bí yàn lóòótọ́ lè tó lọ lè jẹ sàárì tó jẹ sínú ó jẹ náà náà náà ni tó ṣe ń jẹ ní tó dáná fún ọ kò ní í ṣe pẹ̀lú àwẹ̀ tó fẹ́ gbà sáàtì má fi àrámù má jẹ mọ́ mọ́ tí má jẹ ẹlẹ́dẹ̀ má jẹ tọ́lọ́ nìkan má jẹ ni àmọ́ ẹni tó dáná fún ọkọ òyìn díkèétì kankan kọ àbẹ́tì àwẹ̀ rárá àmọ́ ìtẹ́ ń ṣe lára ó burú jù ìtẹ́ ń béèrè lọ. Allahu ìbéèrè kejì ní kí ni ìyà ti bẹ fún arákùnrin tó mọ̀mọ́ bá ìyàwó rẹ̀ tó mọ̀mọ́ bá ìyàwó rẹ̀ ní àjọṣepọ̀ ní ọ̀sán Ramadan. ìjìyà tí ń bẹ lórí rẹ̀ nígbà tó gbé ní ẹlẹ́tọ̀ rẹ̀ ló bá ṣe àjọṣepọ̀ yẹn àwọn ìjìyà tí ń bẹ ń bẹ fún ni ó dáràn kàfàrà ó dáràn kàfàrà so ó jẹ gbèsè àwẹ̀ ọgọ́ta táǹpẹ̀ ní sixty àwẹ̀ tí ó gbà mọ̀tàwálìyà tó ń pàtàkì àt tí ò gbọ́dọ̀ já kan tó bá mọ̀ ọ́n mọ̀ tó bá bẹ̀rẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ yẹn so tó bá wá rí pé tọ́ ó dà òun ò lè òun ò lè ṣe kí ni òun ò lè gbà àwẹ̀ tó kù ìtì àmù mìsíkìnà sítìnà mìsíkìnà yóò fún ọgọ́ta aláìní ní oúnjẹ àjẹyó ìdáhùn náà nù kò sí ìdáhùn mìíràn tí ó bá mọ̀ mọ̀ ọ̀hún tó dánù kò sàkàfàrà sí ti àwẹ̀. ìbéèrè lẹ́kẹ̀ta ni ìbéèrè lè fún Eh, ẹlẹ́sìn kejì ní fídíà. kí wọ́n jẹ́ fídíà. Eh, bóyá zakati eh, fífi ni wọ́n gbà lérò yẹn. ẹ̀jẹ̀ ah, kó ní tọ̀hún tó ń tọ̀hún. ìgbà lè jẹ́ tuntun àwọn mìsíkì ni wọ́n máa ń gbà lérò bẹ́ẹ̀ tó ń gbàwé oúnjẹ tó wọ́n fún yẹn tó wà ní gbàwé. kó fún miskin miskin muslim miskin ọ̀rẹ́dì ní tóbi orí bẹ̀ ní kí ni tí wọ́n ní etíkù rọ́kọ́bà etíkù rọ́kọ́bà mùsùlùmọ̀ náà ni so ìgbà ọba fẹ́ ṣe fídíà tó tọ̀ àrùn ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí náà lọ fún so wallahu a'lam ìbéèrè ìparí ni pé hmm. oníbèrè bèrè pé wọ́n ní ṣé ó tọ́ kí ẹ̀ tẹran lọ́dà kí ẹ̀ tẹran lọ́dà ẹ̀ lọ́dà ẹ̀ hmm. lábàs kò sí tó burú bẹ̀ àwọn Islam faramọ́ inshallah wallahu a'lam أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والبدن جعلناها لكم من شعائر لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الحمد لله والصلاة والسلام على رسول الله رب شرع لي صدري ويسر لي أمري واهل العقدة من لساني يفقه قولي اللهم أنفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما ربي زدني علما وارزقني فهما adúpẹ́ fún ọlọ́run níbi tí a tún ti pàdé lónìí yìí ibi tí a sùn lánàá sí ìbẹ̀rẹ̀ lọ́sàn ní ká tún ti jí láàárọ̀ látún jí padà lónìí àtàwọn àtẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa nílé ọlọ́run mọ́sàgbà lẹ́sìn fún wa níbi tí a bá tẹ̀síìrì wa dé <clears throat> lánàá òun níbi tó lè wá ti ń ṣe àlàyé irú ẹran tí a máa pa láti fi ṣe ìjọsìn so tó sì já sí pé irú ìjọsìn irú ìfi ẹran ṣe ìjọsìn sí ọlọ́run olúwa jẹ́ kó yíwa pé kìí sórí ànẹ́gbà Muhammad nìkan ló ti bẹ̀rẹ̀ bí kò ṣe pé bó ti ṣe wà nínú ìlànà àwọn òjíṣẹ́ ọlọ́run tó ti ṣíwájú ẹ̀ ni so bákan náà nínú àwọn ọ̀rọ̀ tí ibi tí a parí ọ̀rọ̀ wa sí ni pé ọlọ́run bá lékè ọlá ó tún wá júwe àwọn òwò ní olùbẹ̀rù ọlọ́run tó sì sọ̀rọ̀ yìn wọn fún wa táwa náà ti gbẹ̀ ta sì ká fún wa tá a fẹ́ kẹ́nẹ́ kọ̀ọ̀kan náà máa fi léyìn nì kó máa fi yẹra rẹ̀ wò ń jẹ́mi náà ń bẹ nínú àwọn olùbẹ̀rù ọlọ́run àbí mi ò sí níbẹ̀ lónìí inṣáàlá ọlọ́run bá tó tẹ̀ síwájú nínú ọ̀rọ̀ pé wàlúbùdùnà jẹ́ àlìná àìláfún min sha'airillah والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير والبدن Olúwa ní ẹran àdáyá tẹ́ máa pa, ràkúnmí ni, màálù ni, gbogbo àwọn nǹkan ẹran ọ̀sìn tá a ṣe lẹ́tọ̀ fún yín láti máa pa. Àmọ́ albudna, ṣìlọ́gà, ní tá máa sábà ṣètùlápù rẹ̀ lé lórí kò ju ràkúnmí lọ àmọ́ nígbà míì tí wọ́n bá lò bẹ́ẹ̀ wọ́n lè lò ó tí ó máa jẹ́ ismun shamil so àti màálù àti ràkúnmí so àmọ́ níbi walbudna ìyẹn tó ní ẹran yín tẹ́ fẹ́ pa ni. جعلناها لكم من شعائر الله àṣẹ lẹ́tọ̀ fún yín a yín nígbà láàyè láti lọ rèé pa á sísin ọlọ́run wọ́n tún ní lakum fiha khairun bẹ́ẹ̀ sì ni oore tó pọ̀ ń bẹ fún yín látara pípa ẹran bẹ́ẹ̀ yẹn pé ẹ̀san ọlọ́run pọ̀ lórí pípa ẹran láti fi ṣèjọsìn fún ọlọ́run. Na'am. Fadhkuru isma Allahi 'alayha sawaf. Ẹ wá dárúkọ ọlọ́run ọba lórí àwọn ẹran wọn ni tí wọ́n fẹ́ pa wọ́n ẹ ṣe bísímìláhì Allahu akbar bánẹ́bí ṣe máa ṣe nu wọ́n ní tànà ìgbà fẹ́ pẹran léyá tànà ìgbà fẹ́ pẹran léyá ó sọ pé bísímìláhì wallahu akbar so àní Muhammad yìí máa pa ẹran léyá nípa láti fi jẹ́ kó yíwa pé ẹran léyá pípa àtẹran ìjọsìn pípa ọ̀ràn yẹn ni fún mùsùlùmí kóun náà ó ti ẹ̀pá fọ́lọ́run bọ́lọ̀ bá ti ní agbára rẹ̀ ká eléyìí mú kó dásí pé ànílé Muhammad sallam gbogbo ìgbà tó bá ti fẹ́ sọdún ó kéré pin yóò rí pòun pa àgbò méjì yóò pa àgbò kan lórúkọ gbogbo àlèúmọ̀ ohun tí ò ní rẹran pa hmm. yóò wá pa èkejì fún òun àti gbogbo tí ń jẹ́ ẹbí ìdílé rẹ̀ èyí yàwó àtọmọ rẹ̀ so gbólóhùn orúkọ tí máa wá dá sí inú làwọn afáàmọ́ ń sọ fún wa wípé n tá a fi pẹran akàn kí a kì í yọ ọ̀bẹ iṣẹ́ wọn lọ́rùn lásán bismillah allahu akbar bismillah allahu akbar allahumma hadha minka wa ilayka fataqabbal minni so bí a ṣe máa ṣe nìyẹn. fazkuru isma Allahi alayha sawaf. tẹwà fẹ́ pẹ̀lú àkúnmí ẹpá sọ̀wáàfà kó wà lórí òró ẹgùn lóòró bẹ́ẹ̀ni فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا jẹ́bẹ̀ مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرُ so olúwa ń fi ọ̀rọ̀ ilé yìí ṣàlàyé bá ìgbà tí ẹran táàtò lẹ́tọ̀ọ́ àti orúkọ alákọ̀ọ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní fa'íza wọ́jọba ti dùnú buha áàzì hmm. ìbára ìnáma <coughs> tààní in ti ń sọ fún wa ní wípé a gbọ́dọ̀ mú sùúrù tí ẹran tápa ó fi jòwèrè jòwèrè jòwèrè tára rẹ̀ ó fi balẹ̀ tẹ́mi ó fi bọ́lá rẹ̀ sányányán fa'íza wọ́jọba ti dùnú buha tó bá di pé ó farabalẹ̀ sányányán tí ò jan pátámọ́ tí ò tawọ́ tí ò tasẹ̀ mọ́ nígbà yẹn. Takulu minha wa at'imul qani'a wal mu'taru. Fakulu nígbà yẹn ló tó wá tó di ntẹ́ lè lọ rèé ṣètò bí ó ṣe di jíjẹ. Hmm. Àmọ́ ẹ̀kan wá pátán ẹ sì ń lẹ́sẹ̀kẹsẹ̀ kò tí ìjà kò tí ìṣègbà tẹ́ fi bọ́ síbẹ̀ ṣẹ̀ríà ìsìlámù ò fara mọ́ rárá àtẹ̀rà kò bójú mu wọn kì í kọ́ ìsìlámù ò gbà láyè bẹ́ẹ̀ ẹ jẹ́ kára rẹ̀ ó balẹ̀ kára rẹ̀ wá balẹ̀ tán tẹ̀mí bọ́ lára rẹ̀ ìgbà yẹn ló tó lè di ìta sọ pé eléyìí à ń fi eléyìí tún pe àwọn àwọn apa ẹran kódà à ń pe àwọn alápatà à ń pe àwọn abánipa ẹran nílé lọ́dún ni àbí fún nǹkan náwó tán bá ti pa màlúù tán jẹ́ kí ẹ̀mí ó bọ́ lára rẹ̀ kó tó di pé wọ́n ó sọ karosí sí wọ́n ó sọ náà sí eléyìí ò bá mú nínú àdísù mọ̀rùfù ó ń látò ajílù nufusa an tazaka ẹ mọ́ kánjú ẹ jẹ́ kẹ́jẹ́ ó dá lára ẹran tẹ́ ẹ bá pa ẹ jẹ́ kẹ́mi ó bọ́ lára rẹ̀ kó tó di pé ẹ mọ́ sọná sí ẹ lẹ́fẹ́ sún ẹ mọ́ sọ̀bẹ́ sí pé ẹ fẹ́ hun kún ẹ mọ́ domi gbóná sí lára pé ẹ fẹ́ fáwọn ara rẹ̀ ẹ mọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ kódà فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر tó bá di pé ẹ̀mí bọ́ tán tẹ́ ṣètò rẹ̀ oníkúlù mi ni hà ìyẹn pé ẹ lè jẹ nínú ẹran ọdún léyà yín kìí sí ìwọ̀kẹ́ni tó pa ẹran ó jẹran lára ẹran tó pa kìí sí ìwọ̀kálẹ́lá hajj tó lọ sí hajj tó pẹran kó jẹran nínú ẹran tó pa fọ́ jọ́sìn fọ́lọ́run bákan náà wà á ti mú wà á ti mú ìlẹ̀kọ́ ní á wílìmọ̀ ọ̀tàrà ẹ tún wá fi ṣe sàárà so júmùlà yìí ń sọ fún pé ní ẹ̀dá ẹran yín sí mẹ́ta ẹ̀dá ẹran léyà yín ẹ̀dá sí mẹ́ta ìdá kan fún ẹ̀yin ìwọ́tọ̀ pẹran àtàwọn ìyàwó àtọmọ rẹ tẹ̀yẹ̀jọ́jẹ́ nínú ilé kò lómìnira kò lómìnira náà wà á ti ìmúlẹ̀kọ́ọ̀nìà ìlẹ̀kọ́ọ̀nìà ìní àwọn bí ọ̀rẹ́ rẹ tó súnmọ́ ọ̀tọ̀ ọmọ pé wọn ò ní tí wọn ò sì nílé ìbéèrè pa mú tí wọn pín tí wọn sọ́tọ̀ ìgbín kan nínú rẹ̀ fi ránṣẹ́ sí kọ̀ọ̀kan nínú wọn kódà àbúrò rẹ ni tó wà nílé ọkọ náà àbúrò rẹ tí wọn náà rí àgbẹ̀gbọ́n rẹ àbí àgbàlagbà kan ẹbí kan tó rí pé ó súnmọ́ ọ tó sì rí pé ó ṣe é ti kó mọ́pá èyí tó ń fẹ́ni tó ti palẹ̀ ẹ̀jẹ̀ ká kí sáàrin a kì í fún ẹni tó ti pẹran lẹ́ran mọ́ àwọn tó pọ̀ tí ò fa yìí ń bẹ lẹ́ẹ̀lẹ́ kódà kọ́wọ́ ní kódà ìdámẹ́ta ni mo dákalẹ̀ lẹ́wọ̀ àwọn tí mo ní mo fẹ́ fún yìí o tó jẹ́ tọ̀rẹ́ tó jẹ́ tàwọn ẹbí mi ọwọ́ á rí i pé ọ̀pọ̀ wọn náà ló ti pa fẹ̀ẹ̀kan darí rẹ̀ kọ́ ọ̀dọ̀ àwọn aláìní àlùmọ̀ọ́tàrà àwọn àlùmọ̀ọ́tàrà làwọn alágbe tó máa ń yajú lé káàkiri tí wọ́n dúró kí ọgbàgbàgbàgbà ẹ̀dá fún wọn àrí fún ọdún ẹ̀bá wà nǹkan ẹ̀hẹ́n irú wọn náà ni àlùmọ̀ọ́tàrà so alkọ́níà kò ní àmọ́ kò ní béèrè alìmọ̀ọ̀tárà òun ó béèrè yóò sàgbé gbogbo wọn bá nàní a fún kadhalika sakharnaha lakum la'allakum tashkurun olúwa ní bá a ṣe ṣe nìyẹn a sì ṣẹ̀wọ́n rọ̀ fún yín àwọn ẹran tẹ́ ń pa nì a sì àwa rọ̀ fún yín bọ́lọ̀hún ò bá ṣe ẹran rọ̀ ni kò sí ẹ̀ńtàn láyé kò sí ẹ̀ńtàn ẹran ewúrẹ́ bó ṣe rí hun bọ́lọ̀hún ò bá ṣe ẹ̀ rọ̀ kò sẹ́ni tó lè fọ̀bẹ́ sí lọ́rùn fún wa àmọ́ olúwa ní kazalika sakarna alákùn a ṣe ẹ̀ rọ̀ fún yín láti máa rí ipa jẹ láti máa rí múlò làálàkùn tashkurun kẹlẹ́bà dúpẹ́ fọlọ́ ọba lórí ẹ̀ ni so ìtumọ̀ rẹ̀ pé ní a kì í wá pẹran ní ipa ti ọ̀nà tí ò dáa torí pé àdúpẹ́ fọ́lọ́run ni a kì í fi iná pẹran a kì í fi iná ká fi pẹran àyè bẹ́ẹ̀ náà sì ni a sì kì í fi ẹran ṣèjọsìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹni tó bá ń pa ẹran síbi òòṣà àbí ń pa ẹran fi bọ ọgún àbí ń pa ẹran fi bọ òòṣà kejì méjì irú ẹni bẹ́ẹ̀ kò sí nínú ẹni tí ń fọpẹ́ fọ́lọ́run torí pé ẹ̀dá tí ń pa òun nì olúwa ló mọ̀ ọmọ ṣẹ́bí tí ó bá ṣe ẹ̀rọ. olúwa ni awa lam yàrá o anna khalaqna lahum mimma amilat aydina àni àmà. fahum laha malikun. ṣé wo mọ̀ pé àwa la mọ wá ara wa dá àwọn nǹkan wọ̀nyí táwa kó sí ìkápá wọn kékeré kan wọn mú wọn lò kan wọn lò wọn bá ti fẹ́. wa dhallalnaha lahum faminha rakubuhum wa minha ya'kulun. kúrú. olúwa ní àwa sí àwọn ẹ̀dá wọ̀nyẹn rọ̀ fún wọn àwọn tẹ́ ń rí gùn ń bẹ nínú wọn àwọn tó jẹ́ pé jíjẹ ló wà fún lásán ń bẹ nínú wọn tòtí túmọ̀ sí pé ọ̀nà àti fidúpẹ́ fọ́lọ́run nínú ẹ̀ ní ká pa á olúwa ṣe ní ká pa á ànígbà muhammad sallallahu alayhi wa sallam ó ní inna Allaha kataba al-ihsana ala kulli shay'in hmm. olúwa pàṣẹ pé ẹ ṣe dáadáa gbogbo dáadáa ṣe dáadáa ó ní fa ìzà kọ́tẹ́tò fa àzínú kìtìlà gbogbo ìgbà tẹ́ wá fẹ́ pa nǹkan ẹ̀rí pé ẹ pa dáadáa ẹlẹ́kọ̀ọ́ bá a ṣe pa nǹkan ẹni tó bá mìíràn fanijọ́ pa ẹ mọ̀ jẹ́ wọn gbé ń dẹkùgbẹ́ ẹ mọ̀ jẹ́ kọ́ tọ̀bẹ́lì kó wò kó lágbára kọ́kọ́ tọ̀bẹ́lì ti lọ́rùn ìzà kọ́tẹ́tò fa àsínú kìtìlà ẹ pa ń tẹ́ wá fẹ́ pa ẹ pa dáadáa wọ́n ìzà zàbá tó fàázin zaba tẹ́ ẹ bá fẹ́ dùn nǹkan ẹ̀rí pé ẹ dùn bó ti tọ́ bó ti yẹ ẹ̀rí pé ẹ gé iṣan ọrùn rẹ̀ méjèèjì nàám لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم لن ينال الله لحومها olúwa ń fi ń olúwa tí wọ́n ṣàlàyé síwájú pé ẹran léyá tá ní ẹpa àní tá fi ṣe ẹran léyá tá ní ẹpa àlẹ́jẹ̀ rẹ̀ mú ẹran léyá tá ní ẹpa kò sí eegun rẹ̀ oníwúlò fáwa ọ̀rá ara rẹ̀ ò sí tí ó ṣe fún ara nídìí ẹ̀ lẹ́yìn lálá àlòhùnmù à ẹran rẹ̀ ò ní dọ́dọ̀ ọlọ́run pé wọ́n wá tẹ ẹran rẹ̀ síwájú ọlọ́run pé kó máa jẹ́ kọ́ wọ́n là dìmọ̀ òhà ẹ̀jẹ̀ ẹran léyá tá ní ẹpa kò sí sọ́dọ̀ wọn fi ṣe kò ní dọ́dọ̀ ọlọ́run ìwọ náà rí inú ilẹ̀ náà ni ó bẹ̀ mọ́ ìgbẹ́ náà lójó pamọ́ wọ́n taqwa minkum Allah ẹnu pé dédé ń tọ́lọ̀ ń fẹ́ lò lára ẹ̀pẹ̀ràn léyá fún mi kò ju ìbẹ̀rù ọlọ́run bá lọ hmm. so ajẹ́fẹ́ ìbẹ̀rù ọlọ́run làá paléyá ìbẹ̀rù ọlọ́run tá paléyá làá fi gba ládá lórí pápá eléyá gbogbo ẹni tó bá fẹ́ paléyá ajá sí pé àyà yìí ń jẹ́ kó yíwa pé ní ṣé gbogbo ń tọ́ fẹ́ ṣe ṣé bìlì ìkìlá wọ́n fi kárí nìkan tẹ́kọ̀ọ́ lọ́run bá tó ń tí àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó sọ bẹ́ẹ̀ pé ó ní ọlọ́run sọ pé ana agna ṣùrọ̀ká ìhàní shirk wọ́n ni amìlà amalan ashraka fi ghairi mayi taraktu wa shirkahu èmi ọlọ́run mo rọrọ̀ kọjá kẹ́nìkan ó da èmi àtẹnìkan papọ̀ sínú ìjọsìn rẹ̀ gbogbo ẹni tó bá ṣe iṣẹ́kíṣẹ́ kan gẹ́gẹ́ bá àti ṣe ń ṣe ládùúgbò wa yìí ẹran mi ẹran mi gbọ́dọ̀ gidi lágbájá lọ kódà ẹlòmí ìbàjẹ́ dépò pé tó bá rí pé ẹran aládùúgbò nǹkan ó tóbi jù ládùúgbò yóò sì lọ wá iyì ní ìtújú jù ẹ̀ lọ torí pé kò fẹ́ kíta aládùúgbò òun tó kò fẹ́ kíta ẹnìkan kún kú tóun so eléyàn kọ́ kò sí kò sí nítorí ìbẹ̀rẹ̀ ọlọ́run ó ti di kárí mi nu ẹlòmí lè torí rẹ̀ yóò wá so yóò wá àgbà náà tó wá tí ò nínú mi pa òun sì lọ pa mọ̀lú ńlá àwí pé kọ́mọ́kọ́ màálù látọ̀gbára rẹ̀ bá ka ó wọlé yá tó bá gbéra kọ́mí kalẹ̀ ó wọlé yá àmọ́ àníyàn wo lọ fi gbé kalẹ̀ ẹlẹ́. walakin yanaluhu taqwa minkum. tá a bá sọ fẹ́lẹ̀ omi yìí pé ṣẹ̀ríà ìsìláàmù gbọ́ ọ láàyè pé èèyàn méje lè pawọ́pọ̀ parakùn mi èèyàn méje lè pawọ́pọ̀ kún pa màálù tó sì jọjọ gba ládàá rẹ̀ ẹlòmíì ní sẹ́lómi lọ́rùn àwọn ọmọ mi wá nílì nǹkan fífẹ́rẹ́ àwọn aládùúgbò wá ní mọ̀kànlọ́kàn kì í ṣaládùúgbò lọ pa fún ọlọ́run tọ́ ọpá fún ti mọ̀ ọ́n torí pé inna Allaha la yansuru ila suwarikum wala ila a'malikum walakin yanzuru ila ma fi qulubikum ọlọ́run ò ní wo àwọ̀ yín ẹwà yín bẹ́ẹ̀ ṣe yáyì tó a'malikum kò ní wo sẹ́yìn bẹ́ẹ̀ ṣe tó amwalikum kò ní wo bí dúkìá bẹ́ẹ̀ ni kò ní wọ àmà àlìkùn kò ní wọ àwọn aṣẹ́ yín báwo lẹ ṣe ṣe à ah, ó ṣe dáadáa ó ní ó pọ̀ ó pẹ́ ó gùn ó wá bẹ́ à ah, mo fẹ́ parí kùránì mo fẹ́ parí kùránì méje nínú Ramadan ńlá mo ṣe méje méje nǹkan ni ó ka ọlọ́run láyà ṣe ní sìn à mo gbọ́dọ̀ kéyà àti wàjábà láàrin òru kan ṣòye nísìn eléyìn pípọ̀ rẹ̀ kọ́ ni ó ka ọlọ́run láyà ìnàlá àlàyé ń la ìlà àmọ́ ìlẹ̀kùn kò ní wo bí iṣẹ́ yín ṣe pọ̀ tó kò ní wo bẹ́ẹ̀ ṣe pẹ́ bẹ́ẹ̀ ṣe dààmú tẹ́ wàhálà lórí iṣẹ́ tó ìnáwó ayọ́ ń rí ilé lórí kan àníyàn tẹ́ fi ṣe ní ó tí ó fi gbà á tí fi sàn ilé lórí ẹ̀. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم نعم Olúwa ní mo ṣe bẹ́ẹ̀ láti ṣe kí ni سخرها لكم mo jẹ́ nípa fún yín mo se àwọn ẹran yìí mo se wọn rọ fún yín la alákùn lítòkábìrù lọ́ha kò sí nǹkan mí ìdí wípé ìsáwọn ọgbọ́lọ̀ tó ń pààrà lítòkábìrù láàlá máa dá fún hmm. lítòkábìrù láàlẹ̀ lítòkábìrù torí pé olúwa ìjọsìn ló fẹ́ torí kálẹ̀bà máa fi àwọn kíní yìí ṣèjọsìn ló fi yọ̀ǹda rẹ̀ fún wa kódà àtàfẹ́ pé ah, ẹran lọ fẹ́ mú lọ fẹ́ pa láti fi ṣe àlejò ọ̀run dárúkọ ọlọ́run ba tí ó tún dásí pé ní ọ̀pọ̀ ẹran sí ìṣẹ́jọ́sìn fọ́lọ́run nítòkágbèrú lọ́ha ní pé a ṣe bẹ́ẹ̀ ayọ̀ǹda kẹ́ ṣe bẹ́ẹ̀ láti máa fi jọ́sìn fáwọn ọlọ́run nítòkágbèrú láàlámà àdàkùn láti máa gbé tító bí ọlọ́run láti gbé tóbi fọ́lọ́run láti gbé orúkọ ọlọ́run bá tóbi lórí wípé ó ṣe yín lẹ́ni ìmọ̀nà kò ṣe yín lẹ́ni àná ó jẹ́ kẹ́ mọ tó tọ́ ó jẹ́ kẹ́ mọ tọ́lọ́run ló fi ní ẹ máa ṣe bẹ́ẹ̀ wà á máa ṣe rí mùsùlùmí. olúwa ní almuhsin ẹni tó bá ṣe ń tà ní kó ṣe tó bá ṣe dáadáa olúwa ní ẹ̀bá ń fún ní ròdùnú. wọ́n bá ṣe rí mùsùlùmí almuhsinu lẹni tó ṣe nǹkan ní ìbámu bá a ti ní kó ṣe kò fi ìfẹ́ ẹnu rẹ̀ kún kò sì ṣe é níṣe ti kárí mi muhsin ó ṣe ń tà ní kó ṣe ó sì ṣe perfectly. نعم إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور نعم ọ̀rọ̀ ọba ilé ṣọlá parí ọ̀rọ̀ àlàyé nípa ẹran iléyá àtàwọn ẹran àjọsìn àti gbogbo ọ̀nà nígbà ṣe bá àti ti ń fẹ́ ti ń retí ìdí tó fi ní kápẹ́ran ó parí àlàyé rẹ̀ wá ní inna Allah yudafi lil ladina amanu bisharatu difa' anil mu'minin ó wá fẹ́ fún ànẹ́bì ní ní pé o èmi ọlọ́run ọba àlá ati rán yín emi èmi náà lẹni tí máa dáàbò gbogbo èmi ní máa dáàbò yín إن الله لا يحب كل خوان كفور Olúwa ní ẹ̀sìn lọ́mọ fún ìyọ́ ọlọ́ọ̀bá yìí, ní ò nífẹ̀ẹ́ sí kúlà kọwàánì, gbogbo oníjàmbá bó ti wù lè rí, bó ti wù lè tó, bó bá ti níjàmbá nínú iṣẹ́ rẹ̀, tí jàmbá bá ti ń bẹ nínú ọkàn rẹ̀, Olúwa ní kìí ṣẹ́ni nífẹ̀ẹ́ sí lọ́dọ̀ tèmi Ọlọ́run. Al-Kafur aláìmoore gbogbo ẹni tó bá yálà ìmoore tó gbogbo tí ń bá ṣe kò ní ṣe nítorí tèmi àti kó ṣe nítorí kárí irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ní kò í ṣe ní nífẹ̀ẹ́ sí lọ́dọ̀ èmi ọlọ́run tó káfíń abidáwù ẹrú ọlọ́run ní kó lọ rí yín ẹni tó bá jẹ́ ẹrú èmi ọlọ́run tòótọ́ èmi ọlọ́run ti tó fún láti tó ń máa gbogbo tó bá ṣe rí i dájú pé ọmọ òfin ọlọ́run lórí ẹ̀ nọmba wán nù rí i dájú pé kí lòfin ọlọ́run wí lórí ilẹ̀ òfin ọlọ́run ní ṣe ìgbà yẹn kọ́ wá ṣe tọ́ba wá ṣe wàá wá ṣe hálì sẹ́lẹ̀là wàá wá ṣe ní tìtorí ìtọ́lọ́run mọ òfin ọlọ́run tó ní kọ́ mọ́ ṣe tọ́ ọ sì jìnnà sí i pẹ̀lú àníyàn fọ́lọ́ lónìí mọ́ ṣe é ẹlòmíì ó mọ sá fún nǹkan mìíràn ààrùn ah, nínú mi ẹlòmí kì í mutí lóòótọ́ àmọ́ kì í ṣe òfin ọlọ́run ìgbé mutí kò láìkẹ́ ni rárá sọ pé ọlọ́run lòun ò fẹ́ torí pé yí àníyàn rẹ padà lónìí pé àsánpọ́ fẹ́ ni wọ́n náà ò fi fẹ́ ààrùn láìkẹ́ ni ajá sí pé ní tó bá dọ̀la lónìí tó bá dọ̀la ó lè láìkẹ́ padà so jíza ń olúwa ọlọ́run bá lè fi ọlá inna Allaha la yuhibbu kulla khawanin kafurin gbogbo ẹni tó bá jẹ́ oníjàmbá ẹ̀dá aláìmoore tí kìí fi ọ̀rọ̀ ọlọ́run síbi tó bá wà àfi kó máa lọ́rọ̀ ọlọ́run lọ́rùn nàám. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الله آية tí a fà kà yìí àwọn àfáàní híyá awwalu ayatin lil jihad híyá awwalu ayatin lil jihad àkọ́kọ́ àyà tó kọ́kọ́ sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé kó gbìjàra rẹ̀ kóhun náà tàbí ọbí ọkó gbára rẹ̀ ilẹ̀ lọ́wọ́ àwọn aláìní lọ́wọ́ àwọn kèfèrí yìí ó ní òzínà ẹmọ owó ìbára lílẹ̀zínà yòkọ́ ọ̀tàlúùnà fún àwọn tí wọ́n ń yàn án jẹ fún àwọn tí wọ́n ń jà lógun fún àwọn tí wọ́n ń rẹ́ wọn jẹ àwọn tí wọ́n ń ṣàbòsí sí bí ẹnlẹ́hùn búlí mu olúwa ní kò sí nǹkan kan ní ìjú wípé wọ́n yàn wọ́n jẹ lọ wọ́n sì ń ṣàbòsí sí wọn wọ́n ń dájú wọn wọ́n ń lé wọn lé láìṣẹ̀ láìrò wọ́n ń ba nǹkan wọn jẹ́ ń fìyà jẹ wọ́n olúwa ní ìyọ̀ǹda ti wá dé báyìí fún gbogbo ẹ̀yin tí wọ́n ń fìyà jẹ tí wọ́n ń ṣàbòsí yín وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ Bó ti ẹ̀já sí pé agbára èmi Ọlọ́run ká láti ràn yín lọ́wọ́ láì ṣẹ̀ṣẹ̀ pé ẹ máa gbìjà ara yín láì máa gbédàkọ́ láì máa gbébọn láì máa gbádà. Agbára èmi Ọlọ́run ká àmọ́ mo fẹ́ kẹ́ kó yé wọn yí pé wọn ò ní agbára kankan sùúrù lẹ́mú wọn ò ní agbára kankan àṣẹ èmi ọlọ́run lẹ̀ ń tẹ̀lé ẹ̀yin náà wá dà wọ́n lógun ẹ̀dógún ogun kan wọ́n lónìí wa inna Allaha ala nasrihim laqadir mo sì ń jó dá ẹ lójú pé bẹ́ẹ̀ bá ti ń dá wọn lógun èmi náà sì máa tì í lẹ́yìn ẹ̀ sì máa ṣẹ́gun الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيراً

ń jẹ́ kí àyà ìsọ̀kalẹ̀ abubakar gangan ló kọ́kọ́ sọ pé ha sọ́yàkúnù kìtàl ogun bọ̀ sọ́yàkúnù kìtàl ogun bọ̀ ìyàjẹ́ pé ní àápàdà jagun ni tùlà hmm. nígbà muhammad sallallahu alaihi wasallam ìbẹ́ni eh, kankan dámọ̀ràn ogun rí hmm, nínú ìsẹ̀ni ayé rẹ̀ rárá kò sí nínú ọ̀rọ̀ ànẹ́bì èèsí eh, nínú ọ̀rọ̀ ànẹ́bì tí a síwájú máa sọ fẹ́ ròyìn rárá kódà ó gáàsà dépò wípé àwọn tí wọ́n kọ́kọ́ wá àwọn sàmánú wà ní láti ìlú Medina àwọn bíi ọgọ́rin ó lé nǹkan kan tí wọ́n wá gba ìsìláàmù láti ìlú Medina wọ́n wá ń sọ fún ànábì pé àwọn tọ́ ìfta àgbà ọ̀dọ̀ wọn kọjá yìí ẹ jẹ́ ká kọ́kọ́ lọ jà wọ́n lógun ànábì ní lọ́mọ omi bìlàlẹ̀ lọ́mọ ọmọ bìlàlẹ̀ àṣẹ ò tí ì dé pé kí n jọ kí ni kí n jẹ ẹnì kankan lógun so nígbà tó wá yá tàṣẹ wá dé kí ni ọlọ́run ẹgbẹ́ ní alẹ́dínà okùn ìjú mi ń di yáàrí ń bìjẹ́ ìhàkín olúwa wọn tún ń àrósì ìbírí wọn pé àwọn tí mo ní kí wọ́n lọ jagun yìí náà làwọn tó pé okùn ìjú mi ń di yáàrí ń bìjẹ́ ìhàkín àwọn ọ̀tá lé wọn jáde láì dáná wọn ò gbàyàwó ọba wọn ò bọ́ba àlú dupò okùn ìjú bẹ̀rẹ̀ rẹ̀ àkìn wọn ò balẹ̀ jẹ́ wọn ò lọ dáná wọn ò dáná kankan. Illa an yaqulu rabbuna Allah. Yàtọ̀ sí wípé a ọlọ́run ọba ọba tó dá wa yìí náà lọ́lọ́run tá a máa sìn. Hmm. Àwa ò ní sin òòṣà, àwa ò ní bá yín sin òòṣà tí yín tẹ̀ ń sìn. Ọlọ́run tó dá àwa làwọ́ ó máa sìn. Gbólóhùn náà nìkan náà náà torí ẹ̀ṣẹ̀ náà dẹ́lẹ́sẹ̀ sí. ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع Olúwa ní wàlọ́wọ́lá tí bí i bá sì ṣe yí pé àwọn ọlọ́run là ń fi ara yín tira yín bí i bá ṣe pé à ń fi ara yín tira yín ẹ̀yin mùsùlùmí bí i bá ṣe pé à ń fi apá kan nínú mùsùlùmí a fi ń gbíjà apá kan hmm. làhúdí mọ́tí sọ̀wọ́ àmì à gbogbo tí ń jẹ́ lé ìjọsìn kéékèèké ni wọn bá ti wó dànù bí ìbá ṣe wípé àṣẹ àwọn ọlọ́run ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń bẹ lára mùsùlùmí ṣe làhúdí mọ́tí sọ̀wọ́ àmì gbogbo lé ìjọsìn kéékèèké olúwa ni wọn bá ti wó dànù wàbí àwọn àwọn ilé ìjọsìn ńláńlá wọ́n bá ti wó dànù wọ́n sọ alẹ́ wá àwọn kèfèrí mọ́kà ń gbẹ́nà lọ́hùn hmm. wọ́n rẹ́dì láti máa wó gbogbo tí ń jẹ́ ilé ìjọsìn àwọn ilé ìjọsìn yahudi wọ́n rẹ́dì láti máa wó àwọn ilé ìjọsìn àwọn nàṣárá wọ́n rẹ́dì láti máa wó wọ́n sọ làwọ́ àti gbogbo bí tí àwọn nàṣárá ti máa ń ṣe ìjọsìn tiwọn náà ń pè ní nàṣàlàwà bí hmm. àwọn ibi tí àwọn yahudi ti máa péjọ bíi stadium tí ó gba èèyàn lọ rẹpẹtẹ hmm. so èyí tó jẹ́ kékeré rẹ̀ là ń pè ní sọ̀wámì ilé ìjọsìn kéékèèké bóyá bí ìgbà táwọn afá kọ́ mọ́sára sí sínú ilé táwọn afá kọ́ hmm. mọ́sára sára ilé àwọn sọ̀wámì ọ̀nà àwọn díyàwùn ní ilé ìjọsìn gbogbogbò tí wọ́n ti lọ pàdé àmọ́ táwọn yẹ̀wò dídí ọmọ ń lò fún wọ́sọ̀làwọ́ àtàràn sára náà àwọn ìwọ̀lùmọ̀sáàjì ومساجد يذكر فيها اسم الله كثيرا ọ̀pọ̀ àwọn mọ́sálásí náà ni wọ́n bá ti wó dànù mọ́ lórí àwọn ààyè táà ti rántí ọlọ́run àwọn ààyè tí wọ́n ti máa ń ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ rú àwọn ààyè báyìí ni wọ́n bá ti wó dànù wọ́n bá ti sọdá oró bí ìbá sọlá wípé a ń fi a ń fi yín sí agbára a ń fapá kan yín sí agbára fapá kan tó bá fẹ́ halẹ̀ máa apá kan àwọn kèfèrè ìzùmọ̀ òkè àwọn kan mọ̀ràn tó dúró lọ́kànkan ò àwọn ilé tàbá máa halẹ̀ máa wọlé àwọn àwọn ilé mọ̀ àwọn ilé náà mọ̀ sí yọ sí wa lójijì oníbí ìbá bẹ́ẹ̀ ajá sí pé ìsìláàmù ọlọ́run ni mójú tó tipẹ́tipẹ́ kọ́lọ̀mọ̀ bá lè kí ọlá kó mọ́ fi ìsìláàmù lẹ́ kó mọ́ fi mùsùlùmí lẹ̀ àkókò yàrá náà fi ń sọ fáwọn ìjọba àkókò yìí a ní ìdìbẹ́ lọ́n òní ní òru ìkọkànlélógún Ramadan òní ní ìkọkànlélógún Ramadan tí í ṣe òru àkọ́kọ́ nínú mẹ́wàá tánàbí sallallahu alaihi wasallam sọ wípé ká wá Laylatul Qadri sí Laylatul Qadri nínú àwọn òru abiyòru alálùbáríkà òru tọ́lọ̀ máa gbàdúrà òru tí mọ̀láíkà ó máa sọ̀kalẹ̀ tí ó máa pínkẹ́ òru ni àmọ́ ìwòrú tá a bára wa lónìí ẹni pé káwọn àjọba wa náà kí wọ́n wò ó ṣe àfọ pípín oṣù mọ́sálásí àmọ́ ó ti sí ọjà àbí ọjà sílé wọ̀rọ̀ndọ̀kú bẹ́ẹ̀ ń gán pọ̀ ju ti mọ́sálásí lọ wọ́n sí ọjà àbí tán bá tún lọ rèé sílé bọ́ọ̀lù kún ó tó sí mọ́sálásí ojú ó tì wọ́n torí pé lọ́dọ̀ ọlọ́run gbà pé àtàwọn ẹni yìí ṣe ní tèmi ẹ̀sìn ayé ọjọ́ tí ń sin èmi ọlọ́run wọ́n wá tì í mọ́lé wọ́n ń sí ọjà wọ́n ń sí ilé wọ́n ń sí ilé bọ́ọ̀lù so à ń fi àkókò yìí káwọn ìjọba ó fi ojú sọ́nà kán ní àfojúsùn kán sì ní àníyàn tó dáa pẹ̀lú tí wọ́n gbé kalẹ̀ eléyìí àwa náà ò bẹ̀lọ́ ọ̀rọ̀ ọmọdé rí àjàkálẹ̀ àrùn tó bá ti wá dé bó ṣe dé yìí náà ìsìn ìrántí ọlọ́hun ìwà àforíjì lọ́dọ̀ ọlọ́hun náà ló gbọ́dọ̀ pọ̀ àwọn ààyè tá a wá ń tẹ̀ ní sí ọlọ́mọ́mọ̀ bínú sí à gbogbo ààyè gbogbo ààyè tá a máa wò agbogbo àkókò tá a máa wò pé à lákòókò yìí àbáyọ̀ náà lọ́nà pàdé tàbá bẹ́ lọ́hùn ààyè yìí tàbá débẹ̀ àbọ̀lọ́ ńbẹ̀ àbánu ọlọ́ńbẹ̀ gbígbàdúrà ńbẹ̀ gbogbo ẹ̀ pátápátá lọ́nà ní kí wọ́n ti pa àti ọlọ́run ni o kọ́lọ́run kó dákun kó má fi ìyà rẹ̀ kó má fi jẹ wá ó túmọ̀ sí pé tó bá fẹ́ fìyà rẹ̀ lọ agbára rẹ̀ kà lẹ́ẹ̀kẹ́lẹ́ sí ìyá torí pé gbogbo bí tá ti bẹ̀ẹ́ tí ó ti sàánú wa ó ti kọ́kọ́ blọ́ọ̀kẹ̀ gbogbo bí tá lè sá lọ láàmọ̀lẹ́já wà láàmọ̀lẹ́já ilẹ̀ ìlẹ́ta hmm. àti mọ́jà àti mọ́lẹ́já gbogbo bí táwọn fẹ̀mí sí pátápátá ló ti blọ́ọ̀kù yẹn àtúnfẹ̀mí sí nílá tẹ̀lẹ̀kádì gbọ́tọ̀ bóyá nílá tẹ̀lẹ̀kádì bí wọ́n bá tó ṣe fún wa àátún rí ibẹ̀ ó tún blọ́ọ̀kù ẹ̀ ànífẹ́ àmọ́ o bíjọba ọ̀bájá lọ mọ́ fúláṣí ìwọ mùsùlùmí ìwọ náà mọ́ sùn àtúnpéyè ìwọ náà mọ́ sàtúnpara òru yìí òru àlùbáríkà ni mọ́jọ́ ó bọ́ mọ́jọ́ ó kọjá mọ́ ọlá òru gbígbàdúrà ni wàmọ́ àdàrákà máa lè ìlàtò lọ́kádìrì olúwa ní ìwọ Muhammad wọn òun rọ̀pọ̀ òun rọ̀pọ̀ ọmọ òru yẹn ọmọ òru ọmọ bó ṣe ní ìtò. Laylatul qadri khayrun min alfi shahr. ah òru kan ṣoṣo tó sì ní àlùbáríkà tó sì lápọ́nlé tó sì tóbi gbogbo òjọsìn tẹ́ ẹ bá ṣe níbẹ̀ kíyàn ó tó lè gbarú ládà rẹ̀ yóò ṣe ìjọsìn ọgọ́rin ọdún ó lé mẹ́ta eighty three years bó wáyé pé rákà méjì lọ lè kí nínú òru yẹn rákà méjì péré lọ lè kí lóru yẹn kẹ́ni tí ó bá tún kí rákà méjì méjì báwọn nì kó tó lè gbarú ládà tí ẹwọ́n fún ní rákà méjì tó bá kí lóru lẹ́dàdàlẹ̀ kadiri yóò sì kí fún eighty three years níbi tí òun náà lálùbáríkà dé òru táwọn màláìka ó máa sọ̀kalẹ̀ tí wọ́n máa pín ìkẹ́ tó mọ̀ fún àlàáfíà. Ìhà yufraqu kullu amrin hakim. Gbogbo àlámọ̀rí tó lúwa, gbogbo e, gbogbo àlámọ̀rí tọ́lọ́run ti parí lórí ẹ̀dá tí ń jẹ́ ìkẹ́ òru ìlọ́lọ́run mọ́ pín. Òru ìlọ́lọ́run mọ́ pín. Kọ́lọ́mọ́sà pín ìkẹ́ kárí gbogbo wa. Fi gbogbo wa ṣe kò ń gbẹ́ òru alálùbáríkà yìí. Bí bá sí mọ́sálásí tí lọ́ọ̀kì ẹ̀mí rẹ̀ dáhùn fọ́lọ́n àkókò yìí fi bẹ̀lọ́ ni ọ̀sán rẹ̀ máa ṣe tìláwà òru rẹ̀ máa yẹn nẹ́fìlà ṣe tìláwà ànàná àìsà onímọ̀lọ́bà nílùú tọ́ bí bá ti ẹ̀wá rí ilẹ̀ láti lè kábírì kí ni kí n wí onímọ̀ sọ pé aláhùnmá ìnáka àfúwà fàáfù gbólóhùn yìí tó bá ní wọ́n lockdown wa wọn ò lockdown wa ẹ jẹ́ káwa náà fi àkókò ká fi bẹ lọ́hùn ká fi wá ìsúnmọ́ ọlọ́run. wala yansuranna Allahu man yansuru. àní olúwa ni ń búra pé gbogbo ẹni tó bá ti ọ̀rọ̀ èmi ọlọ́run gbogbo ẹni tó bá dúró pé ojú ò ní jẹ́ mùsùlùmí kò ní jẹ́ ẹrú ọlọ́run tòótọ́ olúwa náà ó tàn lọ́wọ́ o. Inna Allaha laqawiyyun aziz. Ẹgbà bẹ́ẹ̀, Inna Allaha, hmm. olúwa ní dájúdájú èmi àlá, alágbára ni mí, ẹni agbára mi kọjá ẹni tí agbára kan ó sọ̀pọ̀ fẹ́ dojúkọ. Agbára mi kọjá ẹnìkan táwọn ah ẹnìkan ó wá dífìtì, fún wọn yí dífìtì agbára tèmi. Laqawiyyun, alágbára ni mí, azizun, agbára tẹ́nìkan ò lè dojúkọ kó dífìtì ما شاء الله الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور Olúwa tún لا láti júwe àwọn تهو Hmm. tí ó rìn ẹ̀sìn òun lọ́wọ́ àwọn àwọn olẹ́ni tòun tóun náà okùn lápá hmm. ó wá ń sọ fúra pé alẹ́rìnà ìmọ̀kànnáhùn fìlàbì ó láwọn tí máa ṣe ti wọn àwọn tí máa kún lápá tí máa dúró ti tí máa tí wọn lẹ́ tí máa fún wọn níṣẹ́gun àwọn tí wọ́n borí ọ̀tá tí wọ́n láti bọ̀ tán wọn náà làwọn tó ti ìmọ̀kànnáhùn fìlàbì hmm. tá a bá ṣègbà láàyè fún wọn lórí ilẹ̀ ayé Allah tá a bá gbà wọn láàyè أقاموا الصلاة وآتوا الزكاة tán bá rí ìgbà láàyè tọ́kàn wọn balẹ̀ tí ò sógun níwájú tí ò sógun lọ́tún tí ò sí lọ́sì tí ò sí ọ̀tá níbi kankan àkọ́ọ̀mù sọ̀rà hmm. tí wọ́n kọ́kọ́ sí fọ́lọ̀ ni pé wọ́n mọ̀ mú wọn wá wọn ò ní jẹ́ kí wọ́n láàyè wọ́n mọ̀ kí wọ́n fọ́lọ̀ àtàtí pé nínú ìròyìn àwọn ẹni ọlọ́run náà nìrun alẹ́gbà Muhammad ó ní tí ànábì bá rí ọ̀rọ̀ kan tó bá bí kú díẹ̀ káàtó tó bá fẹ́ bà nínú jẹ́ fábà ilẹ̀ sàlà ẹ̀rùn ìlú ìgbàlẹ̀ lọ kí tó ọjọ́ sí pé ní olúwa ní àwọn tó ti pé tí mo bá gbà wọn láàyè tọ́kàn wọn balẹ̀ tí òṣogun mọ́ àfọ́ọ̀mù sàlà ìrún tí wọ́n sayidina umar bin abdulaziz òun wá ní pé àlà ìnáha lẹ́yìsàtì alàlùwálì wáhdà làkínnáha alàlùwálì wàlùmọ́lá àlẹ́yìí ọlọ́rọ̀ yìí kì í ṣe pé àbí alágbára àbí ìjọba kankan nìkan ọba àlú kankan kọ́ mm. gbogbo ẹnì kọ̀ọ̀kan náà ló lágbára nínú ilé rẹ̀ láàyè rẹ̀ ẹlòmíì ọlọ́run kò jẹ́ kí agbára rẹ̀ ó kọjá àárín àti àtọmọ rẹ̀ ẹlòmíì agbára títí ẹ̀ àṣẹ rẹ̀ tún bọ́ sọ ìdẹ̀ àṣẹ ẹlòmíì bọ́ ságboolé àṣẹ ẹlòmíì bọ́ sí àdúgbò àṣẹ ẹlòmíì bọ́ sínú ìlú olúwa wọ́n ní bó ṣe rí yẹn pé ìmọ̀kànnáhùn mọ́fìlì abdi gbogbo yín tẹ́ ẹ bá ti ní ìkápá láàyè kan tọ́kàn yín balẹ̀ tí ò sí bẹ̀rù bójúmọ́. ẹ̀kọ́n sọ́lọ́. àwọn wọ́n ti máa وأمروا بالمعروف àwọn ọ̀rọ̀ yìí tó lè jẹ́ kíyàn láti bọ̀tọ́ ní ẹ̀kọ́mù tó sọ́lá wà ìta zaka wà láàmùrù bí lè máa rúrùfi wà náà yíó ànìlmùnkà àwùjọ ọ̀rọ̀ ilé àwùjọ yìí kìí ṣe jẹ́ alábàríkà torí gẹ́gẹ́ bí ibi tọ́rọ̀ yìí ibi tí ọlọ́run kan gbọ́ ọ̀rọ̀ ọ̀run sí kí ló wí ونهوا عن المنكر ولله عاقبة الأمور Ajẹ́sọ̀ àwọn tí ó lẹ́yìn, àwọn tí ó láti bọ̀tán, àwọn òròyìn tábà lára wọn ní, ẹ̀kọ́ mùsàlá yóò máa kírun, olówó ń lọ mọ́kà nígbà àgbà, ọlọ́run ní ń fara rẹ̀ ìrún kíkí ó jọ ọlọ́run lójú awọ́lùmọ́ yóò aṣọ bíi abdu alif yọmọ kìyàmù àkọ́kọ́ ń tàkọ́kọ́ túwò nínú iṣẹ́ ọmọ èdè nìyẹn lọ́jọ́ alìkìyàmù ni wọn tó fi ẹni sìn anabi sàlùsàlàm ó jẹ́ sáwọn pé gbogbo ẹni tí irun rẹ̀ bá ti dá ó kú oríire ó ti là wọn ju ọlọ́run ilé ọlọ́run tó ní píṣẹ̀ ní gbogbo gbà ní gbogbo gbà láti mọ̀ pé irun kíkí jẹ́ nọmba wán tó kọ́kọ́ béèrè pé ìkọ́mù sàlà ẹni tí ó láti bọ̀ tó yóò máa kírun lẹ́yìn wá gbaná tó bá wá lówó lọ́wọ́ tí zaka wọnú owó rẹ̀ yóò mọ yọ zaka ẹlòmí náà wá lè kú sí mọ́sálásí aláàjì ó sì ní sẹ́kẹ̀ gbogbo owó ṣùgbọ́n tọ́ máa ń sọ̀rọ̀ zaka tọ́ máa ń sọ̀rọ̀ zaka létí rẹ̀ ẹ̀yìn àfà ń dọ́gbọ́n ni ẹ̀yìn àfà ń pà lọ́ni létí rẹ̀ o yóò máa wòyí bí ẹrù pé ẹgbọ́n ẹ̀fẹ́ dọ́gbọ́n gbowó lọ́wọ́ mi irú ẹni bẹ́ẹ̀ náà ò lè láti bọ̀ ní náírà kò ní láti bọ̀ ìròyìn bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ pé yóò tẹ̀léra wọn ni ìròyìn bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ pé. wal-mu'minuna wal-mu'minatu ba'duhum awliya'u ba'd ya'muruna bil-ma'rufi wa yanhawna 'anil المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله سيرحمهم الله أولئك سيرحمهم الله Olúwa tó ń dú àwọn mìíní onígbàgbọ́ òdodo ìwà tí Ọlọ́run lẹ́ẹ̀kọ́kọ́ bá lára wọn ìwà tẹ́ bà lára wọn tó ti yẹ yìí nìsín nínú ááyà yẹn torí pé olúwa fẹ́ jẹ́ ká mọ̀ pàtàkì al-amru bil ma'ruf wa nahy anil munkar ìpaniláṣẹ dáadáa ìléni kúrò nídìí ìbàjẹ́ alẹ́zínà àmọ̀nú lọ́lúwa wí kìí sẹ́kọ́ àfá nìkan àfá nìkan kọ́ ní orí tí ó dáa tó gbọ́dọ̀ mọ́ ìwọ bàbá náà tọ́ ń tó bá yẹ pé mùmí ní òdodo ní ọ gbogbo mùmí ní òdodo gbọ́dọ̀ mójútó ọmọ rẹ̀ fún ara rẹ̀ kullukum ra'in lóluwà lànàbí wí anabi sallallahu alaihi wasallam òun hmm. latamurunna bil ma'rufi hmm. wala tan'awna 'anil munkar aw la yushikanna Allahu an yusatida alaykum aduwakum fẹ́yẹ̀dì úlá ìhìyára fún fàlá ìsẹjábàlá alamán àdífẹ́. Anábi ní, "Hey, ẹ̀mọ́ wòrán yẹn níran, sọ àti sọ̀rọ̀ asalat àbí mm. àti sọ̀rọ̀ zaka yíyọ àbí sẹ́ni tó bá ní ẹni tí ò bá lówó náà kó mọ̀ sí zara náà bá tó ní mm. ẹlẹ́ẹ̀kẹta ni aláwòrán mi máa gòfì alùpùpù ní nínú wà tẹ́ bá lára àwọn tí ó láti bọ̀ tán wọ́n mọ̀ tẹ́ẹ̀kì ara wọn wọ́n mọ̀ tẹ́ẹ̀kì ọmọ wọn wọ́n mọ̀ tẹ́ẹ̀kì ìyàwó wọn wọ́n mọ̀ pa wọn láti wa lónìí kò sẹ́ni tí ẹni tó fẹ́ mọ́ sòdodo láwùjọ lónìí kò ní lọ́rẹ̀ẹ́ tẹ́ bá dìbì kan náà ní ẹ̀mọ̀ yìí pé ẹ̀tàn ní ń bẹ ń bẹ̀rùn wá àti tí ń bá ń kún tí ń hó ẹ̀tàn ẹ̀tàn ẹ̀tàn rà bó ṣe rí nù gbogbo ibi ti lo wá àkẹsàrò òun wá àkẹsàrò òun wá àti nínú àlùkùránì kò fi ròyìn tó dá gbẹ̀yìn rẹ̀ wá àkẹsàrò òun láyà kìlú náà wá àkẹsàrò òun dá kìlú náà àmọ́ bí tí wọ́n kọlí ìlà kọlí ìlà orí ẹni sìn àwọn èèyàn gidi bíbẹ́ ti rí òdodo ìlà pàlí ìlà àwọn èèyàn péréte àwọn èèyàn péréte àwọn èèyàn péréte lẹ́wọ̀n bá ń bẹ̀ olú ànígbà kan pé ní wọ́n náà sẹ̀ni àwọn àlùmọ̀ká nàtàwọn mọ́ra nàbí lè máa rú fàṣẹ̀ni àlùmọ̀ká ẹ léra yín kò ní di ìbàjẹ́ ẹ pàṣẹ ṣíṣe dáadáa fún ara yín áò tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ làyí ṣì kánà láwọn yìí sọ́lítà àlẹ́kùnmọ́ àdúwàkùn ó súnmọ́ ó de ọ̀tá yóò wá dé àwọn nǹkan tí ò tó nǹkan yóò wá dé sí yín wọ́n wá fojú yín bolẹ̀ wọ́n fojú yín ráre wọ́n ó yàn yín jẹ wọ́n gba dúkìá yín àdéhùn ọmọ ṣẹlẹ̀ sí yín lọ́tún lọ́sì fàyẹ́dọ̀kùnláha ìyárakùn falẹ́sàjáwẹ̀rẹ̀ àwọn tó wá jẹ́ ní eré péréte wọ́ọ́lọ́ mọ́mọ́ bínú sí à kòrónà ìmọ̀ làwa ń bẹ̀ ń táàrí kòkòrò bí ń tẹ́ táàrí wàhálà wá dé fìtínà wá dé àdánwò wá dé kò sí wẹ́ẹ̀ balẹ̀ kò sí kò sóorun àtún ìyá àti ọmọ ò lè jókòó papọ̀ ọkọ àti ìyàwó ò lè jókòó papọ̀ àfi kan fi nǹkan dímú subhanallah olúwa ní àkókò nìyí fàyẹ́dìhù khiyarukum àwọn péréte tó jẹ́ nire nínú yóò wá bẹ fara ìsọjá abala hùn a ní gbàdúrà àwọn ọmọ ń gbà wọn tó bá débẹ̀ ọlọ́run kó là kó láàánú wa kó tó di pé ọ̀rọ̀ wọ́ òdì walillahi aqibatul umur ìtumọ̀ wọn ni pé wàlá ákìbátù lè tẹ́kùwà wọ́n nínú mùsẹ̀kì àwọn tí ó láti bọ̀tán ní wọ́n lè láì ákìbátù lè òmúrù ọ̀dọ̀ ọlọ́run ni gbogbo àlámọ̀ rí yóò wá padà sí ẹni tàbá àtúnṣe rẹ̀ wò abá ìmánì nínú iṣẹ́ rẹ̀ abá sàlátù nínú iṣẹ́ rẹ̀ abá zakátù nínú iṣẹ́ rẹ̀ ẹ̀lámùrùbílì máa rúfì kò lè dákẹ́ wọ́n ti sẹ́lórí ìrìnmà kò mọ̀ lè rí kó mọ́ sọ oníyàn dáa kọ́kọ́ pé kò lè rí kó mọ́ sọ tó bá dákẹ́ ńjọ́ tó bá ṣẹlẹ̀ ńjọ́ tó bá wá rí bó ṣe ṣẹlẹ̀ wọn ẹ̀bù bàbá sì wí o tó bá sì jọ̀dọ̀ ọlọ́run náà ọlọ́run tún là hmm. bẹ́ẹ̀ ni tó pẹ̀lú iná الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم Olúwa ní aṣẹ́bílé àwọn kèfèrí kan, àwọn tán ya aláìgbọ́rọ̀ aláìmoore látẹnu ànábì Dáúdà, látẹnu ànábì àwọn ànábì Ọlọ́run yìí aṣẹ́bílé wọn kí ni kan tí wọ́n ṣe kanu la yatanahawna an munkarin kò sí tó tó bá wọn hmm? ò ní ìjágbe mọ́kan pé mọ́sí tọ́nse tọ́nse yóò da ẹmọ́sẹ̀ sì tẹ́tẹ́ ti pọ̀ jù ẹlòmíì ẹlòmíì nísìnyí báyìí gbogbo ilé rẹ̀ pátápátá tẹ́bádélé rẹ̀ ẹ̀ ní bá nǹkan rí bí n tẹ́tẹ́ ṣọ́bẹ̀t àbájẹ̀bú lórí ìrísí ológogoro ọlọ́tí ọ̀ntẹ́lì tó ti máa fi ló fi ṣelé rẹ̀ lẹ́rin sẹ̀mẹ̀kánú yẹ fàálù. àwọn tó wá dákẹ́ ń gbẹ́nà lọ́hùn olúwa ní aburú tí ó bá wọn burú ju tẹni tó ṣe gangan lọ. فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون Olúwa ní nígbà tí gbogbo ti wá gbàgbéra wọ́n ti ráàmù rá sínú bàjẹ́ àǹjẹ́ iná lẹ̀zínà yẹni àwọn àrìsù àwọn tí wọn ò lè dákẹ́ tó ń kígbe ìwà bàjẹ́ rèé ọkùnrin yìí bọ́kùnrin ń sùn ọkùnrin yìí fẹ́ra ẹni obìnrin yìí fẹ́ra obìnrin sóbìnrin wọn yìí ṣe lọ́wọ́ wọn ò gbọ́dọ̀ máa fẹ́ra wọn gay kò dáa lesbianism ò dáa tẹ́tẹ́ títa ò dáa igbó tí mu ò dáa gbogbo àwọn tí ò lè dákẹ́ ọlọ́run níjọ́ tí ìyà dé mo là wọ́n. wà á kọ́bùnà lẹ́bí iná bọ́lá mu bí àdábì bá ti. gbogbo àwọn tí wọ́n dákẹ́ tí wọn ò lọ fún wọn lè sọ̀rọ̀ jẹ́nà lọ́rùn àtàwọn oníwà àbí olúwa ni mo pa wọ́n pọ̀ mo pa wọ́n run mo fìyà jẹ wọ́n. ìmọ̀ kẹ́rùn-ún yẹ sókó. látara fún wọn wà kò kí ẹnì kọ̀ọ̀kan wa kálẹ̀ bá láti bọ̀ tán àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ẹja lọ kíyèsí o ìran kíkí zaka yíyọ àwọn tá a lówó lọ́wọ́ ká sì má dákẹ́ tá bá ní tí ò da pélé yóò da ẹja sọ bó ti wọlé burú tó ọlọ́run